pàtàkì wọ́n ti wà ní ilé agodo báyìí ẹ wò àwa nìkan báyìí lórí ètò Miliki Express lórí tẹlifíṣàn Orísun la tó gbé ọba dìde kúrò láàfin wá sórí ètò pé ó yá kábíyèsí o ẹ máa bọ̀ sórí ètò ẹ ti rí pé mo sọ̀rọ̀ nípa ròkèrè mi látẹ̀kan pé tẹ máa wọ ìgárá ti <laughs> bẹ̀rẹ̀ tẹ bá rí mi báyìí ẹ máa address me as ọmọọba Abímbọ́lá Badmus máa máa jọ́ sí pé ó ṣe ọmọ bá ń kí ọ o mò ń kí ọ o ṣe rí àlejò wa tè ní àgbà òṣèré orí ìtàgé ni wọ́n wọ́n jẹ́ director bẹ́ẹ̀ ni wọ́n tún wá jẹ́ àgbà òṣèré bákan náà wọ́n tún wá jẹ́ ọba ah, ṣé bá rí mo fẹ́ kí wọ́n ní sinamá àti ẹ̀wá kí wọ́n ọ ti ń gbọ́ bí mo ṣe ń sọ báyìí tí n bá ti kì í yan ọba ah, tẹ́ẹ̀bà ti fún mi lówó orí kì ẹ̀yára lẹ́wọ̀n pé mi máa hm, wá jayín sí after pé ah, ọba padà yìnyín wọ́n padà wọ́n padà dalẹ̀ ọmọọba o bọ̀ fún mi lówó. ọba goriola hasan ọba jagun aṣọ anìkànjọ mu ẹkùn ẹkùn ajẹjẹ màjẹ ẹkùn tí ò jẹ kan tán tó tún ń béèrè míì kí ló ṣẹlẹ̀ gangan àṣà ah, ah, yìí nìkan lè fẹ́ jẹ gbogbo wọ́n dẹ̀ máa wò túmọ̀ ọ̀rọ̀ yìí lọ bọ̀ bíi pé ẹkùn tún hmm, ẹ má jẹ́ kí n là á tán ẹ bá wa kí àwọn ará lé. mo kí ẹ̀yin ará lé mo kí gbogbo ojú tó ń wò mí mo kí yín pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ o etí tẹ fi ń gbọ́ wa ò ní di gbèdégbèdé báyìí ló ń lùlù ṣùgbọ́n ayé ò ní kọsẹ̀ fún yín o àwọn arúgbó ò ní kúnlẹ̀ gbóúnjẹ fún yín ẹ̀ṣẹ̀ rí tẹ́kùn ló bá fẹnu lálẹ́ báyìí ó máa ń dẹ̀ fún yín á dẹ̀ fún yín ẹ̀ẹ́tẹ́gun bá balẹ̀ báyìí ó máa ń balẹ̀ pẹ̀lú gbogbo aṣọ ẹ̀ ní ire owó ire ọmọ àlàáfíà tẹ̀lé yín lágbára ọlọ́run. àṣẹ àṣẹ wà torí irùkẹ̀rẹ̀ yìí ṣé ká sọ pé iyùn ló ń pè kó ṣe iyùn òkè tẹgbẹ sọrùn náà iyùn ni ṣé ká sọ pé iyùn ọwọ́ lélẹ̀ ṣé ká sọ pé torí pé ẹ jẹ́ ọba ló ṣe gùn tó yìí àbí ẹ̀yin lẹ́kọ̀ọ́ yan gígùn ìláyò. wọ́n ní tẹ́ ẹ bá rí anybody tó bá wá láti ìdílé ọba ó jọba ọba ni ó jọba ni ẹ̀rí àwọ̀ ọba lára ẹ̀ lára àwọn àwọ̀ ọba rere oh. tó wà lára mi. mo bá ní kí n fẹ́ mo fẹ́ sọ pé skubi skubo a mọ̀ pé a lè skubi you know mo bá ní kí n skubi yẹn. my name is still school make up for everybody. oh god school boy you be school boy kò school bí wọ́n kọ́ sọ pé school boy àmọ́ kó dàbí pé a dẹ̀ ń rọ́bà fún nítorí ẹ ti jòjè ká máa mọ school boy náà la ṣe mọ̀ yín sí school boy because school boy ni gbogbo wa mọ̀ a dẹ̀ máa ń gbádùn àwọn sinimá nǹkan tí wọ́n ń ṣe lọ́lọ́kan òjọ̀kan ó yá ká wá bẹ̀rẹ̀ kí n tẹ̀ ọkọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú tábáníkàwò àlejò wa gẹ́gẹ́ bí Goriola Hassan schoolboy schoolboy <laughs> schoolboy ṣé ẹ ṣì ń trend tó ráyé pé nísìnyí báyìí like trending things ni ó ń ṣẹlẹ̀ báyìí ṣé tábáníkà wọ tábáníkà bí ń ṣe ṣì ń trend. Ah, ọlọ́run máa ṣe wá ní rain of the moment. Mm, àmín àmín. ṣe àwa ò stop iṣẹ́ gan àyè ń ṣiṣẹ́ àyè ń ṣiṣẹ́ àyè ń ṣiṣẹ́ ayédèsí ń nífẹ̀ẹ́ wa wọ́n máa sọ wá dòkú ẹni tí ò bá trend mọ yẹn ti kú nìyẹn tó pè kókó jáwọ́ nù iṣẹ́ ẹ̀ bọ́ lágbára ọlọ́run ayé wa lójú ọpọ́n àwọn ayé yìí nífẹ̀ẹ́ wa. Hmm, ẹ ṣì wà lójú ọpọ́n hmm. ọba ẹni tó pé tẹ bá ti jẹ ẹ ń jẹkùn ẹ tí wàá jẹ kan tán ẹ ti ń béèrè mí ṣé mo pé omi yẹn pín sánà tó pọ̀ kíka ó kí n bí ba gẹ́gẹ́ bí ọba àtijọba ní tiwa lọ́ba bá gbogbo ọba ọ̀dẹ̀ ń lò lórí kan hmm. a dẹ̀ mọ̀ wípé lẹ́yìn tẹ̀ ti kọ́kọ́ take break for a while ẹ ti ní olórí ṣé ká tún máa retí olórí míì gẹ́gẹ́ bí ọba. <laughs> olóòtú ó ṣàfẹ́fẹ́ mi ṣá. ẹgbà mi ọmọ ọba ṣàmù pera mi láti bẹ̀rẹ̀ mi mo sọ pé mo bá ní mímú kan béèrè béèrè mi. fọ́sì lọ́kọ́ bí lọ́ọ́ mi lọ́kọ́ béèrè lẹ̀kẹ̀ lọ́wọ́ mi mo ti fún ẹlẹ́kẹ̀ ó ṣàfàbí mi kú ẹ̀ṣọ́ òkè ọba oníyàwó. ẹ rí i pé ọba ẹ má sì rè gún un. kọ́kú sọ wípé you are available. <laughs> mi yàn available. Mm. oh available mi ok question to bí mi yẹn ta ló wà fún. ẹ̀yin náà ni mo béèrè ẹ fún. ok ọba oníyàwó kan ọba òkè níyàwó kan so ẹ tó bá bá dẹ gbẹ́sẹ̀ lé ó gbẹ́sẹ̀ lé. ìyẹn ni pé ẹ ṣì ẹ láǹfààní láti fẹ́ olórí mi gẹ́gẹ́ bí ọba tó rọba ní. ẹ ogun yẹn wá ó wá kù sọ́wọ́ olórí tó wo olórí bá ti hmm. fọwọ́ sí tí fáàmì bá dẹ ti mú ẹni náà ti hmm. tán nìyẹn. tí olórí òkè tó lórí bá fọwọ́ sí ìyẹn ni pé ẹ máa ní rárá o kò sáyè. nínú ifá mi gangan ló máa ń mú olórí tó bá ti sọ pé ifá mi bá sọ pé ah kábíyèsí o ò lẹ́tọ̀ọ́ sí ìyàwó mi o àwa ìrìn pẹ̀lú olórí àkọ́kọ́ àwa ṣe meeting àjọ sọ̀rọ̀ pé ok o ifá ní kábíyèsí yìí máa fẹ́ lomi o ó lè jẹ́ tó wà lọ́wọ́ àpá òsì mi náà ni ifá bá ti <laughs> kò sí nǹkan lápá ọ̀tún ló bá ti jẹ́ tapá òsì náà ní fámú oh. because bí ọgọ́ ṣe ń tẹnu mọ́ yìí ọkùn ẹ ò mọ̀ <laughs> Bímbọ́ ọkùn ẹ ò mọ̀. ọmọọba ni many ways mo kàn béèrè béèrè tí mo mọ̀ kó wà lọ́kàn ẹ̀yin ara lé pé àbíbọ̀ ah, tí ẹ bí wọ́n àṣìbọ́ba aláàgbé wọn mo ṣe béèrè. ó yá àwọn ará lé oyè wọn. àmọ́ bá ṣe wá ti wá jẹ ọba yìí pé ọba ni yín. mo ti dàdé o. Oh, ok ọmọọba yìí ṣe ń sọ̀rọ̀ yìí ọmọọba yìí ni mí. ọmọọba ṣì ni ok torí mo ti fẹ́ gbé lọ sí bomi pókè à ń sọ̀rọ̀ nípa pókè àgbà òṣèré ní ibẹ̀ láti mm. látàyè gbogbo ara àti mọ́ sinimá yẹn gògìdì <laughs> láti ayé sinimá títí di ìsìn a sì rí i pé Goriola Hassan wọ́n sì wà ní industry bó ṣe ń direct movie náà ni wọ́n ń produce bákan náà wọ́n tún hàn ní àwọn sinimá mọ́tàbáníkà wò mo rí pé ẹ eh, ẹ eh, lẹ́yìn àwọn sinimá tó bá jẹ́ pé ẹ̀yin fúnra yín ni ẹ produce hmm. ẹ kì í sábà wà ní àwọn sinimá ìlú ṣé ká sọ pé kakos ni àbí torí ipò tẹwa ẹ wò pé mi ò lọ́jọ́ àwọn sinimá tó yẹ kí n máa wà nínú ẹ̀ ó ti kò sí bóyá e, bí industry ṣe eré ń ṣe náà ni ẹ mọ̀ pé kò yẹ ká máa fi sentiment sí hmm. èmi mo máa ń busy gan mo ti ṣiṣẹ́ fáwọn ẹlòmíràn rí náà mo ti mo ti mo wà náà mo mu ṣìn yeah mo dẹ̀ ti ṣe fíìmù pẹ̀lú ìyẹ̀rẹ̀kọ náà rí i guess yeah but most of the time mo pe mo ń sínlé mm. mo máa ń wà lóyìnbó tí n bá tún wà ń bí báyìí náà màá tó ṣe oríṣiríṣi business from dem and produce èmi èmi lè fi bí ọdún márùn kọ story mi so ibi títí ń busy ti ń kọ story màá tún máa ṣiṣẹ́ àwọn mi so kò sí àyè fún láti kópa púpọ̀ nínú iṣẹ́ àwọn ẹ̀mí kò ṣe pé iṣẹ́ wọn ò dá o I love all their job they are doing the great job but kò sí àyè tó ìkọ́ iṣẹ́ tèmi gan irú èyí tí mo ṣẹ̀ṣẹ̀ gbé jáde kó ti wà lẹ́nu ẹ̀sìn. orí yẹn tiẹ̀ ni mo tiẹ̀ ń bọ̀ torí iṣẹ́ nígbà tí mo kọ́kọ́ ok ẹ kí n bẹ̀rẹ̀ báyìí nígbà tí mo kọ́kọ́ mo máa ń tẹ̀lé orí social media mo bẹ̀rẹ̀ sí ní rí mò ń rí oríṣiríṣi iṣẹ́ wá rí wá ní páàtì kan tí mo rí jagunjagun ló pọ̀ <laughs> olórí ogun hmm, ẹ wá jẹ́ nkọrin yẹn tán ṣé wá rí sinimá yìí like mo rí àwọn tó wà ní sinimá yìí yẹn àkọ́kọ́ yẹn àwọn cast lẹ́yìn náà storyline yẹn kò jọ storyline téèyàn máa kọ̀ rò pé láàrin oṣù kan oṣù méjì à ń ṣe sinimá ẹ jọ storyline sinimá yìí á tó ọdún mélòó tẹ́ fi rò tẹ́ fi gbé kalẹ̀ pé òkè mo fẹ́ ya irú sinimá báyìí. okay the truth about this story and cinema tan sọ̀rọ̀ yẹn ni pé ìtàn royal house mi gangan ni jagun wow. jagun aṣọ ànìkan jẹun ẹkùn hmm. ṣẹrí ní ilẹ̀ máa gbowó orí kìyàn <laughs> ṣẹrí ní ilẹ̀ yorùbá ìpọnrin ológun òun ní jọba hmm. ní ayé àtijọ́ i'm talking about Ọ̀yọ́ empires Ọọ̀ni of Ifẹ̀ hmm. Olúyìbàdàn ọ̀rẹ́sàn Tìmì Ẹdẹ jagunjagun ni wọ́n. so ìtàn jagun tá à ń ṣe and jagun tó wà in question yẹn sí tá à ń sọ̀rọ̀ pa ẹ̀ ọmọ olú ìwà ọba of Ìjẹ̀bú-Nlá tó kọ́kọ́ jẹ òun ni jagun. Wow. so àwọn warrior ló máa ń jagun láyé àtijọ́ máa jagun máa lọ gbalẹ̀ mọ bí àwọn ọmọ onílẹ̀ tó máa lọ gbalẹ̀ lọ lọ́tọ́ bá ti débẹ̀ wọ́n á wá dó síbẹ̀ wọ́n á wá ní káwọn èèyàn wà mú ṣàkọlẹ̀ wa hmm. àwọn the nice ọba wọn ní fìyà jẹ àwọn aráàlú yẹn wọ́n á máa take care wọn because àwọn ló ní power so wọn èèyàn kan ò ní lè gbógun jà wọn so àwọn ló máa jẹ́ bodyguard wọn máa guard wọn so hmm. people will be bringing ṣàkọlẹ̀ for them and they will stand as the boss so àwọn ológun ló ń jà ló ń jẹ ọba ní ayé àtijọ́. láyé àtijọ́ wo ló wá jẹ́ kẹ́ ẹ wípé ó ké. so mo fẹ́ sọ ìtàn yẹn fún àwọn èèyàn kó lè mọ̀ bí ọba ṣe ń jẹ láyé àtijọ́ kò ń hmm. ṣe ń sìn tí ìjọba ti tọwọ́ bọ̀ hmm. bọ̀ tẹ́lẹ̀ bó nìyẹn ẹ wo like àwọn Ọ̀yọ́ empires ẹ máa mọ̀ wọ́n náà àwọn Ọ̀yàn of àwọn olú Ìbàdàn kankan bẹ́ẹ̀ ìpọ̀nrí hmm. ológun ló ń jọba ń gbà yẹn. ìpọ̀nrí ológun ló ń jọba láyé àtijọ́ tó yẹ tiẹ̀ parọ́ náà because ayé pé láyé ìsìn bóyá ká sọ pé bí ẹni tó lówó jù eh, àbẹ̀ni tó wò pé wà influential pé kó mọ̀yàn. Eh, ìyẹn tó bá wá rí àwọn èèyàn tó ń jẹ bẹ́ẹ̀ wá ò ní rí àwọ̀ ọba lára wọn sórí àwọn kan yẹn you can't fake it hmm. you can't èmi bí ṣe wà i don't like action film i like mo like comedy mo like drama love wow. story but royal house mi kò wá ẹ̀ tí n bá ṣe irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kò ní lọ but tí n bá ṣe hey lásán. Mm. So that's what oh, that's what I'm talking about. Tó bá ti is in you, you can't fake it. Tó bá wá láti ìdílé ọba, even tó bá ń tẹ̀ láti fara ẹ̀ pamọ́, nǹkan kan á máa fi wọn, á máa tiẹ̀, á máa tiẹ̀. So bó ṣe rí nìyẹn. Ìyẹn ni wípé sinimá èyí tí ó wà nílẹ̀ tó ń gbóná àti the hot fẹlifẹli báyìí tó wà nílẹ̀ hmm. òun ni jagun. Jagun. Ó dẹ̀ dá lórí ìtàn bí a ṣe ń jẹ ọba. bẹ́ẹ̀ ni bí a ṣe ń jọba. jọba láyé àtijọ́ pàápàá jùlọ ní bóyá kí wọ́n sọ pé ní ìdílé yín àbí agboolé yín nìkan káàkiri ilẹ̀ Yorùbá ìyẹn ni pé ẹ̀yin tẹ̀ tún wò pé ẹ ká tún padà sí kọ́ láyé sí àwọn sinimá táwọn sàn àwọn sinimá kadẹ̀ yìí ni ó kaza kú lẹ́gọ̀ọ́ a sọ pé kò dà torí à ń kọ́ ọmọ tó pọ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn sinimá yìí náà. ká sọ pé ẹ̀bẹ̀ báyé ṣe ń yí òun là ń tọ̀ àmọ́ ká wá tó wá rò nídàkejì pé eléyìí tẹ́yìn tó wá gbé jáde tẹ̀sí rò pé òkè o ẹ̀yin ara lé àsìdè hot láìpẹ́ láì jìnà ó máa jáde káwọn èèyàn tún ẹ dá wa padà sí tradition ohun tí ó jẹ́ ìpìlẹ̀ pé à ń jẹ ọba ìgbà wà ní sinimá ìgangan gbà ó ló máa jáde. yẹ a máa ṣó ẹ káàkiri ní gbogbo ilẹ̀ adúláwọ̀ gbogbo ilẹ̀ tó ti ń sọ yorùbá láti august a máa ṣó ẹ ní jẹ̀bú a máa ṣó ẹ lábẹ́òkúta a máa ṣó ẹ lóńdó a máa ṣó ẹ lọ́yọ̀ a máa ṣó ẹ nìbàdàn káàkiri káàkiri a bá ti parí tọ́ nàìjíríà a ṣẹ̀ṣẹ̀ gbéra a máa lọ sí lóyìnbó but the show starts in august august la máa bẹ̀rẹ̀ sí ṣó ẹ fáwọn èèyàn fún àwọn èèyàn ní sinimá láti máa rí wò. tábà ti wá láti August ni a máa ti wà àwọn sinimá yìí káàkiri ilẹ̀ adúlọ̀ tó ti ń sọ èdè Yorùbá àmọ́ tábà máa lọ sí tòkè òkun mo ti láwọn ọmọ rẹ díẹ̀ mo dẹ̀ ti gba iyùn gẹ́gẹ́ bí ọmọ ọba hmm? sẹ́ni rẹ̀ tí ọba bá lọ lọ́mọ gbọ́dọ̀ tẹ̀lé wọn lọ. so tó bá jẹ́ tọmọ ọba ni ìjọ tó lọ lọ́ba amúyàn mi. Ah, ah, ọ̀rọ̀ ti change. nǹkan tó sọ fún mi tẹ́lẹ̀ kọ́ ọba ẹ̀ má dalẹ̀. Ah, bá èmi ti ní ọmọ mo ti ní àwọn ọmọ ààfin ti full already. ok ó sọ fún mi pé ó fẹ́ jẹ́ olórí láàfin la ṣe fún ẹ níyùn bọ́ tó bá mọ̀ jọ̀ọ́ torí ọlọ́run bá mu. ẹ má àṣẹ máa ń gbà lójú gbogbo àwọn ará ilé àyàlẹ́ abẹ́ẹ̀ rí báyìí abẹ́ẹ̀ kan. owó làbọ̀ wá change ọ̀rọ̀ so ò fẹ́ jẹ́ olórí mọ́ báyìí. ọmọ ba lèmi mi lè jó lórí torí pé mo ṣe wẹ̀ mí àmà ọ̀sán jẹ́ fún Dayọ̀ tó ń bẹ̀bẹ̀ Dayọ̀ kújọ́ rẹ̀ ń bẹ̀bẹ̀ láti jọ ìjẹ́ mi. ọgọ́ àyìnkẹ́ bẹ̀bẹ̀ ẹ máa fún ẹ fún ní mi eléyìí. àyìnkẹ́ ti ń bẹ̀bẹ̀ ó fẹ́ gbà yùn. ọ̀lẹ̀lẹ̀ tó ẹ wo i'm proud in ọmọọba ni mi wọ́n fẹ́ ọkọ ọmọọba ni mi adẹjọ ń lẹni bí ẹ tí wọ́n bá ń lọ ni ẹni tí wọ́n nílé àlejò wa wọ́n sì wà ní ilé àgọ́dọ̀ àmọ́ ẹ ká lọ jó ká lọ dance ẹ kẹkẹ tẹbi orin wo ni ẹ̀yin fẹ́ ká tẹtẹ láì tó ń trend nísìn tẹfẹ ká jó sí. ìgálé mú ka ẹ ah èmi ò wá gbọ́ yẹn o ó gbọ́dé láti bukaiba olórin táwọn àjọ ń jẹ̀bù nìyẹn. ọyọ ah, ọkẹ ẹ mú orin orin ipò àwọn ọmọ tí wọn máa ń tà tó pọ̀ tó ń kọrin tí mo kọ́kọ́ lọ́pọ̀ ọmọ yín náà ni wọn. ẹ fún mi ní méyọkùn. ó yá ọmọ mi nìyẹn. méyọkùn ó yá ọba ọba ti ní swagger jù ẹrí pọ́ bàbá báyìí wọ́n ní ginger wọ́n tún ní swagger bó ṣe wọ́n ṣọ́ ìwọ́n yẹn báyìí ah, olórí afọláàfin o. Ah! Miliki Express lẹ́tọ̀ ètò ní Miliki mo lérò pé ẹ gbádùn bá ṣe ṣe kí ni bá ṣe ń fọ̀rọ̀ ju mi tó rọrọ̀ pẹ̀lú àlejò wa pàtàkì fẹ́ẹ́ tẹ́ bá wọ pé ah, Miliki Express ah, wọ́n ti bẹ̀rẹ̀ tipẹ́ má wọ̀rẹ́ ẹ̀ tí mi ti jù bó ṣe jẹ́ pé a ti ń ṣe kí ni a ti ń kásẹ̀ tó ńlẹ̀ díẹ̀díẹ̀ àlejò wa lórí ètò lẹ́ni àgbà òṣèré ni wọ́n wọ́n tún wá jẹ́ ọba ẹ̀ bẹ́ẹ̀ ni ọba goriola Hassan àwọn ni a gbà ní àlejò fẹ́ẹ̀ tẹ́ wá wò pé ah, ah, ètò yìí á yẹ kí n tẹ̀ láti bẹ̀rẹ̀ má wọ́rì ẹ lọ sí orí youtube wa www.youtube.com slash Orísun TV lórí wẹ́bsáìtì wa www.orisun.tv ẹ láǹfààní láti wo àwọn ètò wa lọ́lọ́kọ̀ọ́lọ́kọ̀ pàápàá jùlọ ètò tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ wò láti bẹ̀rẹ̀ dé ìparí ó yá àlejò wa mo rí pé ẹ fún wọn ní ìnú mo pẹ́ máa ń jayé gan azin ẹ máa ń azin ẹ wà ní town pé tẹ̀ ń wò mí báyìí mi mi understand. so o lè wojú mi. ojú yín rèé mo ti ń wojú yín báyìí oh, wọ́n fẹ́ wọ́n fẹ́ fojú oh, wọ́n fẹ́ fojú gbé mi o lè work <laughs> ẹ má lọ mm, ọmọ bá ni mí ọmọ princess. ẹ lọ fún mi ní iyùn mi jọ. ẹ lálẹ́ lè gbàyàn eléyìí mọ́sẹ̀. Oh mo eh, jẹ́rìí pé àyìnkẹ́ àgbà lọ́wọ́ ẹ sọ. ẹ eh, kò sí problem àyìnkẹ́ you know okay olórí olórí àyìnkẹ́ ni torí mo lè parí ètò kí eh, o ṣe olórí àyìnkẹ́. mo mú iyùn wá fún yín lẹ́jà àgbà lọ́wọ́ mi. ẹ torí iyùn yìí ní sí àzìmú láti tẹ̀lé yín lọ fún world tour ẹ mú mi dání o ó yá àlejò kó tó di pé àṣekí ni à ń lọ tábáníkà wò tábáníkà wá rí pé ọ̀pọ̀lọpọ̀ ohun tó tún trend lórí social media nísìnyí òun àwọn ìlú mọ̀ọ́ká tó jẹ́ wípé fake life okay for example a gbọ́ nípa òṣèré orítẹ̀lẹ́kọ̀ọ́ tí wọ́n gba mọ́tò wọ́n post ẹ̀ pé àmúra mọ́tò láìpẹ́ la tún wá rí pé àwọn tí wọ́n ní mọ́tò gangan post ẹ̀ padà pé mọ́tò wa ṣì wà ó ṣì wà on lease o àṣẹfẹ́ ta ni owó ní ti pé ẹ ti rà kí ni ohun tí ẹ lè sọ nípa àwọn ìlú mọ̀ọ́ká tí wọ́n ń ayé tí òjò òótọ́ ìyẹn fake life. yeah you see the real truth òótọ́ ọ̀rọ̀ tó wà nípa celebrity is that it's showbiz mm. understand me i'm not fake okay. understand it's good kò sí nǹkan tó da láyé ju kéèyàn rí ọ lọ because you being a celebrity alone is enough ben. you don't have to fake anything ọ̀rẹ́sẹ̀ àwọn bàbá ńlá bàbá wa wọn gún ní olùwọ̀n ọ̀gùn wọn ọ̀gùn kankan fẹlẹ́ aníkúlákú mo rò bọ́gùn anything ọ̀rẹ́sẹ̀ hmm. ìwọ ara ẹ̀ lásán ó ti tó hmm. bó jẹ́ ti ṣẹ̀ lásán singlet lásán ló wọ̀ àti the trump slapper walking on the street people máa yà lọ ẹ̀ tó bá dára ẹ̀ lójú tó bá dára ẹ̀ lójú you don't have to fake anything but as a showbiz some people just think they just have to fake it mm. I don't I don't care but to me it's good to be real ok yẹn ni pé ẹ̀yin gẹ́gẹ́ bí Goriola Hassan ẹ̀yin o ẹ̀yin ò kí fake i'm too ready to be fake. Hmm. i'm too real. ètò fi swagger so i'm too ready to be fake. look Anyways. at me ah, lùkà bó ti Look, yìí látà. nígbà dẹ̀ ni kò Look, mi ò nílè lu fẹsẹ̀ kan wàá lè máa bẹ̀rù ṣẹ́rù ń bá ẹ ni o fi pe mo létí irú àbí àjọ ń lọ lé ni ẹ má ṣe ń jọrọ bọ mi lẹ́nu kí ni ohun márùn àjọ ń lọ lé ni màá bínú. rere rere lọ́wọ́ àyìnkẹ́ ó mọ̀. ẹ rí i pé àyìnkẹ́ lẹ̀ látẹ̀kọ̀ àyìnkẹ́. bí ń bẹ sọ̀rọ̀ ilé mi ló wà. ókè oh, bó ah, oh, ṣe ń bá ọjọ́ fẹ́ sọ náà pé látẹ̀kọ̀ àyìnkẹ́ eh, àyìnkẹ́ bóun náà ṣe ń ṣe lójú ètò. àyìnkẹ́ lọ́lọ́ báyọ̀ máa ń lé òun ètò ìbílẹ̀ eh, ẹ̀sẹ̀. òun ètò báyẹn bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìwọ náà lọ bá ń le. Ah, irọ́ o. mi àmà ẹ ẹ mi jagun eh, aṣọ anìkan jó ohun ẹkùn ah, oh. ẹkùn ajẹjẹ máa jẹkùn tí ò jẹ kan tó tó ń pètè mi eh, èmi ọmọ bá rìn ilẹ̀ mi tìtì eh, kò sí nǹkan tó ọmọ bá ṣe tì. Hmm, kábíyèsí ẹ tún kíra yín tán. orí tí mo ní kò mú ìyìn wá tó rí múlẹ̀ ah, o mọ̀ pé gbé o ti rí pé kò ti kọ́ ti sún ẹ mú bẹ̀rẹ̀ yọ agóyìn kò mú mi. ẹyà ẹgbà mi ti ẹ fẹ́ yìn mọ́. o ò lè bọ̀ kò fẹ́ yọ o torí pé kò lè bọ̀. nítorí pa lórí ètò ni ò ṣe yọ. ẹ torí torí náà ni títí tó máa fi délé ò ní mọ̀. àlejò wa kí ni ohun márùn-ún tí àwọn olólùfẹ́ yín tí wọ́n mọ̀ nípa yín tí ẹ dẹ̀ fẹ́ kí wọ́n mọ̀ tí wọ́n ti ẹ̀ wọ́n ti ẹ̀ rò pé àgbẹ̀rẹ̀ ah, ọ̀láìkì ẹ̀bà gan ẹ̀bà ló máa ń jẹ láàárọ̀ ọ̀sán alẹ́ ẹja wọn sí. ok ìkíní ohun tí mò ń ṣe tí àwọn olólùfẹ́ mi ò mọ̀ tí mò ń ṣe ni pé mi ò kí ń mu ọtí. wow mo ti mu ọtí rí ní ayé mi. ìkejì ni pé mi ò kí ń mu sìgá àyìnkẹ́ ó lè testify sínú ẹ̀ because olórí mi ni mo mu sìgárì mo mo láìkì hmm, ọ̀rẹ́ púpọ̀ jù látijọ́ tí n ti délé ayé mi ọ̀rẹ́ kan ṣu ni mo ní mo ń yàn rẹ̀ ìkẹta ni pé mo kì í rìnrìn òru mo kì í lọ club anyhow mo lè lọ club ní ẹ̀ẹ̀mejì inú ọdún kan and a lot of people doesn't know that ìkarùn-ún ni pé ìkọ́kọrẹ́ ìjẹ̀bú òun ni best food mi. Wow gẹ́gẹ́ bí ọmọ Ìjẹ̀bú náà àti mọ àwọn àmì ọmọ Ìjẹ̀bú kékeré ẹ̀wẹ̀ máa ṣe ìkọkọrẹ́ ni àbí ìfọkọrẹ́. ìkọkọrẹ́. ìkọkọrẹ́ torí lọ́pọ̀ gbà máa ń gbé sínú àwọn ẹlòmíà sọ pé ìfọkọrẹ́ ẹlòmíà ní ìkọkọrẹ́ kó má jẹ́ pé Ìjẹ̀bú bákan náà ìkọkọrẹ́. ẹ o lè pè ní ìkọkọrẹ́ o lè pè ní ìfọkọrẹ́ àmọ́ ẹ wá fi kọ̀kọ̀ kún un nǹkan tí mo sì pẹ́ máa sọ pé àpọ̀lọpọ̀ èèyàn mọ̀ pé mo fẹ́ràn obìnrin tí bá fẹ́ràn obìnrin ṣọ́kùnrin ni fẹ́ràn. no kó mo ní. okay a lot of people mọ̀ pé olórí mi ni àyìnkẹ́ kújọ́rẹ̀ <laughs> ẹlẹ́kẹta ẹlẹ́kejì ni pé ẹ̀yọ̀ púpọ̀ ò mọ̀ pé Abímbọ́lá ó propose mi lẹ́ni kó n fẹ́ mi what about that. ṣeré àwọn olólùfẹ́ mi. because no let's be real tí o bá mọ̀ pé o fẹ́ mi o fẹ́ fẹ́ mi fún mi lẹ́kẹ̀ẹ́ mi sìn ẹgbàlẹ̀kẹ̀ nu ẹ̀ máa mú dání <laughs> gan wa mo ti yọ kúrò lọ́wọ́ kan ó ṣó pé mi ìfẹ́ wọn. so ọ̀rọ̀ ti sọra ẹ̀ so case close. ọ̀lẹ̀ lélẹ̀ ó ti wọnú ẹ̀kọ́ kò dẹ̀ lè jáde àmọ́ so gan ẹ mọ̀ pé àyìnkẹ́ ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ tí mi ní àyìnkẹ́ ah, ah, gbogbo ilẹ̀ mọ̀ pé mi àtàyìnkẹ́ five and six ni wa kò lè sí ohun tó máa lọ tí mi ní mọ̀ ṣẹ́rátẹ̀ kan ọkàn wọ́n fẹ́ you know that's how star wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ connect mọ́ star you know star girl ọmọ mi as as you can see as you can ẹ má wọlé bomi báyẹn ó yá ẹ bá wa kó social media and yín fún gbogbo àwọn olólùfẹ́ yín tán wò yín bye bye ó yá fẹ́ tẹ̀lé ọba Goriola Hassan. yeah orí Facebook mi Adeniyi ọmọ Goriola Hasan. orí Instagram mi ọmọ Goriola Hasan ọmọ aṣọ ànìkànjọ ohun ẹkùn hmm. ẹkùn ajẹjẹ máa jẹ ẹkùn tí ò jẹ kan tán tó ń pètè mi hmm. èmi lọmọ bárìn ilẹ̀ mi tìtì hmm. peace out. peace out peace out peace out ẹ wọ ẹ tí wọn nílé òun ni kí àṣekí ni kí a máa continue àmọ́ kò sí àsìkò mọ́ à ń bọ̀. mo lérò pé a kúta láì béèrè gan mo mọ̀ pé a ètò tèmi pẹ̀lú àlejò wa ẹ̀dẹ̀ tí wàá ti mọ̀ wípé Abímbọ́lá Badmus ọmọọba ni mí báyìí bẹ́ẹ̀ ni tí láti ẹ̀sẹ̀ tó ń bọ̀ lọ tó má máa kíra mi màá bẹ̀rẹ̀ pẹ̀lú ọmọọba àmọ́ ẹ má rò pé torí pa ti fún mi ní iyùn o nǹkan ṣe torí yìnyín ṣẹ́rí ṣẹ́rí ìyá tó bí mi lọ́mọ ọmọọba ni wọ́n bẹ́ẹ̀ ni ọmọọba láàfin ọ̀yọ́ ni wọ́n mi kàn kí n gbéraga zin mi kì í proudin àmọ́ ẹ ti gbọ́ ẹ ti mọ̀ náà nìyẹn ẹ má wàá gbàgbé polówó ọjà bá ṣe máa ń sọ òun ní agúnmọ̀wò ẹ má bọ̀ kẹ wá polówó ọjà lórí tẹlifíṣàn Orísun lórí ètò Miliki Express mọ̀ pé omi ni wá a kì í bá ẹni kẹjọta àti wípé ọmọ alájẹ ni wá ẹ wá polówó ọjà yín lórí ètò Miliki express ẹ wá tẹ̀lé mi lórí social media at official madiva àbí kẹtẹ̀lé mi náà bákan náà at madiva live band lórí facebook mi bimbo badmus madiva káfíre ayọ̀ ìdùnnú pàdé lọ́sẹ̀ tó gbẹ̀mí tí yín tòótọ́ bimbo badmus madiva òrékelẹ́wà ọmọge hmm, ọmọọba bimbo badmus ẹ yìí òrékelẹ́wà ọmọge àwọn tí wọ́n sọ pé à ń kọrin à ń kọrin bí ẹni jẹ̀kọ.